بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجد والطاغوت واستمسكت بالعروة الأثقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم الإنسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واعلل عقدة من لساني يفقه قولي ستر الله مسؤول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اللهم صل على محمد على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك أمير مجيد وبارك وبارك على محمد على محمد وعلى آل محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك أمير مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما كما صليت كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

ọmọ ka ize ọba ọ̀rọ̀rú lẹ́wọ̀ n'ọrụ eme ka ọgọ́gọ́dọ̀ ọzọ ọzọ̀ nílẹ̀ ayé ọgọ́gọ́dọ̀ na olóòmórí ìdátí mẹ́rin yọ̀rọ̀ kàánà fílíkì ọmọ òtítì lọ́rọ̀ ayé ní na dáa nà bí ẹkọ̀ mórí ọ̀mẹ̀tún ọgọ́gọ́dọ̀ yọ̀rọ̀ dáa lè dira aláàtẹ ìmẹ̀tọ́ ọgbọ́dọ̀ ọ̀yọ̀rọ̀ òmùrí ọdún dẹ́bi ọ̀yọ̀rọ̀ àmá òósì tí ẹ tẹ́ lẹ́ẹ̀kì jọ́nà ara àmàdí ala àrìjọ́nà ara àmàdí ọ̀nà akókò nyẹ́wọ́ òmùrí ọkùn nyẹ́ ṣọ́ tí náà ó kọ́wọ́ ìrọ́dọ̀ ọ̀nà ọwọ́ oh, títù lówó títì ẹ̀tẹ́n eh, omúrí ọmọdátùn ọmọdá rẹ̀ àgbọ́nkọ̀ omórí alùkúndẹ̀tùn mọ̀tlákọ̀ ó kẹ́tẹ́kẹ́ tẹ́tẹ́tẹ́ àmọ́ọ̀lù inú kí ọyí mọ́mí ìjòlá ọmọ ètò rẹ̀ kò omórí ọ̀mẹ́káyé eh, òjòlá wọn wẹ́tẹ́ ilé ọ̀rọ̀ rí ilé yìí iná mori ọ̀nyọ́nyọ́ ọ̀rùn ilé ìwé tó rẹ̀ ó lè súkọ̀ wọ́n tọ́ ẹ̀yà bí ìwé nílé kò jù lọ́wọ́ àwọn ẹ̀tẹ́ àríkọ́ ọrụ ilé ọ̀rẹ́ wọn tẹ́ ẹ̀nẹ́nẹ́ olóṣùkọ̀ na rẹ̀ ọrụ kò ọrụ olúmọ̀ ọrụ wọn tọ́lù tó rẹ̀ ọ̀nyọ́rọ̀ ọ̀rùn gidi mori àmá ìdẹ́ àrí ìwé ọ̀rọ̀ ọ̀rọ̀ ó kẹ́tọ́ náà mori sí kátó náà ní ọ̀nà àìsè ìgbẹ́ta yìí kọ́kọ́kọ́ owó tètè rẹ̀ ẹ̀yìn àdàbídà mọ́nà yẹ́mù ọmọ ọmọ ẹ̀ṣá wọ̀nyẹ̀ síbítù wọ̀ ìndọ́hù ọmọlùkìtà ẹ̀lẹ́ ẹ̀zọ́ ọmọ yìí èyí dònyẹ̀ ó kánà kóòrè ilé sọ́nà rẹ̀ bẹ̀rẹ̀ àmì títẹ́ wọ̀nyẹ̀ síbítù ẹ̀lẹ́ ẹ̀lẹ́zẹ̀ yìí dòṣó lé pẹ̀tẹ́ wọ̀ ìndọ́hù ọmọlùkìtà ọ̀nyẹ̀ àbíkẹ́kẹ̀ kàkà kà ní sọ mọ̀rí mẹ̀tẹ̀tẹ̀ ọkùnrin ọdún bá rà ẹ̀ ogbórí ẹ̀ wà òun lè dọ̀rọ̀ wà ọ̀nà òkàtà kẹtẹkẹtẹ báàmù ní ṣọ́rọ̀ wọn ni ìdún tó mùsùlùmí sílám ìlú ọ̀yàn ọ̀rọ̀ náà sì ká ìjọ́ni tó ọdún sí ẹkọ́ náà mi ní ilé ọ̀rọ̀ ló tún múlẹ̀ ọ̀rọ̀ sì ká ọ̀nyá ni báyìí náà ọ̀nyá báyìí náà lókè yìí lótú omi lókè yìí onye ìlà dàmìlà onye ìlà nyàmìlà ìlẹ̀ lọ́kà yìí lótú omi kò ní olùbìrì ẹ̀tẹ̀rẹ̀ ọ̀nà àlèbè ẹ̀tẹ̀rẹ̀ onye ìlà nyàmà náà ọ̀nà ìlọ ìkà ọba wọ inú ẹ̀rọ náà ìyẹn mọ̀ nígbà kẹ́mi yìí ṣé àbẹ̀rẹ̀ ọ̀nà náà lọ́wọ́ ìkàkà yìí udi olóòmórí yìí ṣọ́ni ètò inúwòsí ẹ̀rẹ̀ àhánù udi olóòmòrí ṣọ́ni ètò inúwòsí ẹ̀rẹ̀ àhánù àbámẹ̀rẹ̀ ni udi olóòmòrí sí ọ̀wátò inúwòsàn ẹ̀rẹ̀ àhánù ìrọ̀rùn mẹ́rẹ̀ ó wà mẹ́rẹ̀ kàwé ìjọba wà yẹ ká ògbóni ọ̀nàrí ìbùdó náà mọ́ rí sí ọ̀rá tó yóò sàmì sẹ́mọ̀ ìka ọ̀nàrí kòntó musamman ó sí ìka aljannatu tàta akadami umahat kaljanna ya kati ìgbéyàwó ẹgbẹ́báwọ̀ onye nìne àbọ́ ìyàdís mẹ́rẹ́ ìṣọ́rẹ́ nìkẹyẹ onye mẹ́ àbá ẹ̀ka náà tààmẹ́ bọ́lọ̀ sí nìkẹyẹ ọ̀bẹ́ni ìjọ don a cikin kawari yau ba na weku aljanna ọmọ mẹ́rin yọ don bai ni hadisun tun wuri yana ba ta ni kai ila sallatin mar'atu khamsaha jonya ne a kusa mutan ya ne ko e wa sama shahraha do ba wa ramadan nan nan a wa ramadan nan do ba وحفظت فرجها أريش أن تسيرين وأطاعت بعلها درسا صبانا دخلت جنة ربها طبعا الجنة آه. مريها أبدا سا صبانا أتسون آنيا أهو عمان ده هيون الجنة ونريد يتترى إرجع نمو أقول ìrìjà nàmà ọ̀gbọ̀rọ̀ ọ̀gbọ̀rọ̀ jùzọ́ náà nàmì má ti ùdì olóòmùrí sọ́mi tó yóò sí lúrere ùdì olóòmùrí sí ọ̀rọ̀ àtó yóò kàn lúre tuka bẹ́ẹ̀ ní pátá agbọ̀rọ̀ wọn. أمني مهما أمني ما كي الله أكرمها وعظم شأنها وكذا رسول الله آلها قبلها الله أكرمها وعظم شأنها وكذا رسول الله على قدرها وكم يا دبنيانينا وعظم شأنها إليان بشو تبان إليان بشو بنين بشر رتان وقضى رسول الله على قدرها أبو أنت أمري صلى الله عليه وسلم أبو نرين ينكاري أقنيني دوشو الهتتن دوشو نوغا دوشو تبا وكتابه أوصى بحسن صحابة فهي الأحق ومن يكون بذيرها ومن يكون بذيرها وكتابه Chaka ndo tẹ́ka ń bọ́ mo rí rẹ̀ rẹ̀ àfọ́bì húsùn sọ̀hábàtì ọ̀pọ̀nà káyé àyáníṣì bẹ̀rẹ̀ tẹ̀rẹ̀ orí òyìnbí bẹ̀rẹ̀ tẹ̀rẹ̀ yọ ní o fẹ̀rí ara àkọ́ wọ́n máa yẹ àkóónà náà sí ara àkọ́ èdè tọ́rọ ló dé ìkọ́nà ọ̀rọ̀ tó ẹ̀hùn ọ̀nyí ọ̀rọ̀ tó ẹ̀hùn inú bózi ni wọ́n máa yẹ kúrò nàbí rà ẹ̀mọ́bì ọdún yẹn kẹ́kẹ́ ọ̀rẹ́ à ń kọ́ yẹ yóò sí ma ha يطير Ha هل قد رأيتم من يفوق عطاءها ọka ọ were ẹza ọlọ́nyìn èmò kózi iná ọka àgbẹ̀rẹ̀ ẹ̀zọ́nàmì ní ọmọ títẹ́ bọ̀ọ̀rọ̀ alkọdọ̀rọ̀ àìtàn máa yà fún ọ̀hàtọ́ náà ló kàkàyè ẹ̀zọ́nà mọ̀dà òhú náà ẹ̀zọ́nà yà ní mẹ́rẹ́ sọ́tún tó mọ̀rí ee ọ̀nyọ́wó yà náà ọ na-ego àtùtù ẹ̀yí sí ozi lórí lọ́jẹ́ ọ̀mẹ́sá lọ́sí wọ́n mílíọ̀nù yọ wàláì tàláì túnmọ̀bìláì lẹ́bí láìláà ìlẹ́hù ẹ̀yí sí wọ́n mílíọ̀nù náà ẹ̀ẹ́bí látùtù ẹ̀ẹ́mẹ́ ọlọ́nyẹ́ sí ozi ẹni lè rọ náà ẹni sẹ ẹgbẹ́ ọ̀tútù ẹ̀yọ náà bẹ̀ sọ́tù tó mú nínú ẹni sẹ ẹgbẹ́ ìlú ọ̀hún àgbẹ̀kẹ́ wọ́n yóò lè tù wọ́n ẹ̀mẹ̀ ẹ̀dùn lè tù káyé ọmọ ẹ̀yìn yọ ṣàbá mi yọ náà wọ́n ẹ̀tútù ẹ̀yọ náà ju ẹ̀rọ ẹ̀kẹ́ni sí ayé ọ̀nà ọ̀rùn sí ọlọ́yin ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ sáà yóò sí. Eh, do wɛnyɛ ho hyɛnmiri ɛnzama hɔ na ɔna sɛbɛ tɛbɛ bɛlɛ hɔ bɛ tambo do wɔlɛ wɔ fa a hɔ are ho ha lantanfa yɛ hɔ man an tɛ kɔ de ma hɔ baa bɛlɛ hɔ bɛ tambo do ɔkɛ ɔnyi ato hɛ abo hɔ na ato wɔ yi yozia wɔlɛ wɔ fa a hɔ na asɛ to wɔn ato ɛɛ bi yi lɛ sisi bɔbɔ sisi yɛn. wọ́n wọ́n fáwọ alífò wọn tí ń fọ ọ̀rọ̀ ọ̀rọ̀ jẹ̀rẹ̀ rà hó anáyẹ̀lẹ̀ kọ̀ ìzọ̀ òbí yóò di anáyẹ̀lẹ̀ kọ̀ ọ̀hójú hù nà nkàtà ọ̀bẹ̀ tó mọ̀ náà ọ̀bí ó tí yẹn kọ̀ náà ọ̀rọ̀ sọ́nà na tí yẹn kọ̀ náà لن تنس يوما أن تقدم حبها ọkẹ́ ń yẹ pẹ́lẹ́pẹ́lẹ́ ọmọ ní ilé sí ìyá ẹ̀ oríṣọ́ oúnjẹ kọ́nà ṣọ́ rẹ̀ iná àbẹ̀rẹ̀ ẹ̀yìn ẹ̀yìn sẹ́wọ́n mẹ́kọ̀ọ́ ní ìyá ìkẹyìn oúnjẹ ààyè èyí báyìí rẹ̀ iná àbẹ̀rẹ̀ pìtọ́rì dọ̀ọ̀ nínú ìyá oúnjẹ mi ẹ̀yìn oúnjẹ màá ní ọdún pàpàpà ẹgbẹ́ òwúrẹ́ وحنانها بحر يطيب على الورى نبع يشيع الدفع في من حولها إذا ما كان معك ما يفعل أو ما معك wani ruwan zanni ka ila bu ya tama mun kusha da to an ka waya ka idani na onye oru ya ne e o ni shukushukuru so se ebe onye ni lori ní ìwọ̀dọ́rí yíkù wà àmì enjoyment olùsọ́wọ́ sáà èlé ọ̀rọ̀ ọmọ wa bọ́bẹ̀ wọn nìyẹn náà yí náà ni jẹ́rí ti tẹ̀kẹ̀lẹ̀ náà mẹ́sì ṣùkú sílọ́tì ohun tó mú rí jùlọ ọmọ márùn bó kẹ ọ̀rẹ́ ìwòyàn yàrá yìí ẹ̀yìn ló dé ẹ̀rọ wà kẹsẹ̀ yàrá

نبع يشع في من حولها ọkọ̀lù kú àwọn èrè arẹ́wọ̀nyí ahẹ́nìyí ọkẹ̀ oríṣànàmà anáwọ̀gbẹ̀ yẹn bà bọ̀ ọkẹ̀ kàngọ́rọ̀ làfin kàngọ́rọ̀ yà ń dùn ìyẹn ní kàkà ọ̀rọ̀gbọ̀ òhunẹ̀ nà ọ̀wọ̀ wọ́n ìyẹn máa anáwọ̀ ọ̀rẹ́ ìjẹ́ àyíkàyè ìjẹ́ àyíkà olóńdó yorí lóòlóòrọ̀ ìjẹ́ àyíkà olóńdó yorí lóòlóòrọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀dọ́ ní ilé olóma mọ́ àmáwọ̀ ọ̀mà nìyọ ẹ́ àwọn ọmọ ìtàrí gbogbo ní ẹni wúlẹ̀ lẹ́dọ̀ nílò ẹ̀ ọkà wọ́n ìṣọ́ ní mẹ́ fọwọ́ ọ̀rẹ́ àwọsọ bẹ ha wọ́n ha wọ́n lè kẹ́ tẹ́bà rọ̀ fọlá àtàkùn òfin àtàkùn òfin wọ́n lè kẹ́ rọ̀ àtàkùn òfin فالله قد أوصى بها وببرها أقوم لي أن تدقنا نكاي إما صوم لا يتري بأن يمني بتركانا ولكي تبر فلا تقل أف لها وما كان يما ما كان إبتما وكاصل وشعره ولكيتنا نظهرنا في جناته لا بد هاتما أن تنال رضاءها ولكيتنا للغد الجنة ما هي جنة الخلد جنة الخلد وأقضاء لا بد الجنة ما هي خلد وأقضاء لا بد هاتما إيه؟ أن تنال رضاءها dole kawai mai biya a manyan wasu yi ne tu a manyan wasu yi ne tu wa ke rar janna ne فهي التي أفنت سنين شبابها مهما فعلت فلن توفي حقها فلن توفي حقها فلن توفي حقها فلن توفي حقها مهما فعلت فلن توفي حقها إذا قلت توفي وهذا من الوفاة أما توصي وهذا من الوفاء وبينهما فرق بعيد الوفاء والوفاة بينهما فرق بعيد كما بين السماء والأرض فهي التي أفنت سنين شبابها أفنية أبو الله مزورياني ونجوها ظلوا

فمن العدالة أن تكون معينها ọ̀nyẹ́ wọn nọ yìí ìyá ọba kẹ́kẹ́ àyẹ̀ lè kọ́tọ́ mẹ́wọ́ àbọ̀ wọn mẹ́wọ́ ilẹ̀ bẹ́ẹ̀ bọ́ọ̀yà nìkan yìí èwo ní ìṣẹ̀kọ́ ẹ̀tẹ́ àfọ́kùnrin náà wọ́n kọ́ mẹ́wọ́ bọ́ mẹ́ẹ̀yọ̀. wọ́n ilé àtà àkọ́rọ̀ ọmọrùn ha wọ́n tẹ̀sán kọ́lá fọdọ̀ọ̀lẹ̀ ilé àhà bẹ́ẹ̀ yòókè làbàkọ́ ha. òmòrí ọmọ lóyún ọgọdọ lọ́gà ọgọdọ lọ́gà ìran ní ìlúgbò tó sì nílé ìkẹ́ ẹ̀wọ̀n fọ́dún olè ìlàáha bẹ̀rẹ̀ yòtí làbàpá aha dípẹ̀ wọ́n morí kò múrí òmìnàtò ìlàáfíà yọ náà nínú àwọn yóò ẹgbẹ̀rẹ̀ àwọn rìpa kàkà kọ̀ ní ọmọ yìí ìzọ ṣùgbọ́n ń tó burú ẹgbẹ̀rẹ̀ àwọn onye ọhụrụ ịlọ ka akọ maduwa wa mebiri anya opo ọnụ wasi maduwa ahụ kedu onye ya dịrị ya ahụ ọbịa adụ onye mevu adụ onye ọdịdị ịdọ ọtọdụ ada yozi sọchọ ntụ ọmọdụ iriri ẹni mama na ajinẹ mama na alọ ọhụrụ ehi onye mmere ịzọ dị m mmefe ọsọ kelima na ọdịmị ha ịda nụda o reyiri mgbe okwe dị ome ma ara ihu ụlọ ọhụrụ ya ma ọbịa ẹ̀dá mi nílì dị àrùn náà dí mọ́ bọ́lẹ̀ múlẹ̀ èyí lórí ìtẹ̀dú ẹ̀sìn na ẹ̀dú ọmọ wọ́n rà mẹ́ ẹ̀mẹ́ àwọ̀ ọ̀rà mẹ́ ẹ̀mẹ́ lọ́sí mọ́ wọ́n mee mẹ́ ẹ̀kúnyì dị mara wakwa kai na ji nima hure yin inka an kamar da ni gonya min bi do kwa do min bi e kure ni to an do ina na رضيات فإن رضا نور من الرحمن يمشي na ẹnlẹ́ ọlọ́run ẹ̀dẹ́ sọ fún kí báyìí ẹlẹ́fẹ́ ìkúrukútọ́ ẹmìnà mọ̀ bí àwọn ọlọ́pọ̀ máa ń mẹ́rí ẹwọ́n ìṣẹ́ ọba ọmọ èyí sọ ọmọ ọmọ àmì ọmọ sọ ẹbí ọmọ ولهم كريات فإن رضاها نور من الرحمن يمشي خلفها فالأم إن رضيت أقلي وإننا ضينة وزين فإن رضاها وكوالي إلهي لني نور من الرحمن يمشي خلفها وكتب يادنا أنا هو مريض أنا تو يانا رابع يزيزي والغير معقود كأن خيوطه ربط بكنف ربط بكنف لا يروم بعادها أقرب الغير معقود كأن خيوطه أقرب أنا أنا إنما نيوتي بس ما نكاكاي تشين bọ́n máa kàkẹ́ sẹ́yìn oní chain níbìrẹ̀ bọ́n máa kàkẹ́ ẹ̀bà ẹ́ tọ́wọ́ wọ́pọ̀ ìrọ́nà gẹ́gẹ́gẹ́ lọ́sẹ̀fọ́ gẹ́gẹ́ lẹ́ẹ̀kì lóyìn náà ni màá ní sọ gbogbo lọ́pàá àwọn òyòzí ọkọ̀ àrùn ọmọbùn iná wọ́n yìí òzí àbọ́mìyà ọkọ̀ àrùn ọmọbùn àjẹ wọn kò ní wọ́n yìí jọmọlá káàlà àkàkọ̀dé ẹ̀mẹ́kọ́ ní màá náà ti fàyẹ̀lá táwọn wọn náà ń tọ̀rọ̀ ẹ̀rọ̀ táwọn ha wọn náà ń tọ̀rọ̀ ẹ̀rọ̀ tọ̀bọ̀ ولم تغير طبعها جملة على تقديم كل معونة فهي معطى ولم تغير طبعها جملت على تقديم كل معونة أقني ونمري ناتشورالي inu omori meme mu nonyi bono omori ime kae onye onye ma na ọtete bọbanye m gbanwere m ọ na ya gbaa mee ime فهي الأطار أوكي ذلك ولن تغير طبعها أوكي ذلك يجي ولن تغير طبعها ọkọ̀ ilé wọn nílẹ̀ mẹ́mọ̀ ní àwọn ọmọbára kò dínà ọmọbára tọrọ tọrọ sọ̀rọ̀ rọ̀ fọ́yìn àhásàbẹ̀rẹ̀ láti máa ṣe yí ayọ̀lẹ́kìnà ayé yíò jẹ́ òfin pàdé mọ́ra ha tọrọ sọ̀rọ̀ ọkọ̀ ní

وتظل تظهر حول ما بصدورها ترجو الشفاء لكي يزيل عذابها أقني لو جريت تأشرا حول ما بصدورها أشرا أولي يزنبها أنا سيما كما ترجو الشفاء لكي يزيل عذابها ليجي يهود ومريكم ويوتي لا فيا يتيوزي دعوكتنا يرهو جانا دوكنا قوزي subhana man jana omomatane matan tusfi ala kulli mawjudi hananaha subhana man jaala lomomata nematan subhana man jaala lomomata nematan tusfi ala kulli lwujudi hananaha subhana man jaala lomomata okoyini womoriyi ụmụrụ ya naanị ụmụ mata motherhood si ya ihe motherhood onyekwo ụmụrụ ya na mmanyi na ịmata ọzọ nwọrọ yụzi tụdịsị ya na ọna ọjọ ọdị ha n'ala ha oke nwọrọ nọ na ọzọ ụmụrụ ịmọnyi kọvian dọ mee kara bezi piti lọ́nà ẹ̀kọ́lá àwọ̀gbọ́dí pìtì ní mẹ́tìríkà oríṣẹ́ na lọ́bọ̀ rí ayámbà wẹ́n yọ̀nyọ̀ ní yọ̀wọ̀ lẹ́nu ọ̀kàkà ikú onye iṣọ́ òjàní mọ́ onye ayámbà òjàní èyí ẹ̀yìn ìrọ́jọ́ náà òdì nínú ẹ̀rọ lọ́tọ̀ tó wọlé ìrọ́yìn òdì rí lábàbà yẹkùn lọ́tọ̀ lọ́nà bá yẹ́ yẹ́ ń by insurance oníhu oníhẹ́kọ̀ọ́ ẹ̀ mẹ́fẹ́ sọ́ni kú bẹ́ẹ̀ sí máa kà ní oníhẹ́sì yìí oṣù òmùrí ilẹ̀ òmùrí ilẹ̀ mọ̀ yé tọ́ntì kẹ̀kẹ́ fọ́lọ́sí báàgì tọ́ntì kọ́lùkọ́ ọ̀rẹ́ ni ẹ̀ẹ́ ẹ̀pẹ́ sọ́nà rẹ̀ bá bàálì ìtùdí káyé asọ́ni ana omuri ne ne omuri ana wee lori ne bi etere kawa na mi bi mu ne hakul abnai alal aba ize ezo ne yo ne reba nyi tura so na ma ere so tura so da na tonyan ize ezo na do ro nyi nyi tura so ni ka ni yo ni omuri ana nyi ya omuri okay هو الذي خلقكم من نفس واحدة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقل دعوى الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين فلما آتاهما صالحا جعل له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون هو الذي خلقكم من نفس واحدة ọmọrí ọkọ̀nà tún náà ìmọ̀ nínú sínú ahìdà tí hàn wọ́n yára gẹ́gẹ́gẹ́ wọ́n jẹ́ àyàlá ẹrùwọ́n náà ẹrùwọ́n náà yàrá bù wọ́n yára ọmọrí tún náà ọmọ ìwà méjì adam anabi hawa onye ayẹyẹ emirime kerekere olóòmòrí mu na ne hàn na gíga níbi adama rẹ yọ lia skuna ilé yà onílà yà nà mẹtẹrì yọ ọdẹ ẹṣẹ ń wọn mẹmú. فلما تغشاها حملت حملا خفيفا فمرت به. أمري كتاب من بيرمو إجابة بيرمو danye bahura o oh, zara se ime kake na ne ne hama lata hamlan khafifan amar rahimi hama lata ma dai je hamlan khafifan ira onye na onye na o ya hora e en ole su na ido ore ke sana حملت حملا خفيفا فمرت به فمرت به ní ìrọ̀nà mi lọ́wọ́ ìyàyọ́ dáadáa ti bá ilẹ̀ normal ẹni ẹni sí ìsìnkú fọ́nà máa àtìkọ̀lá dáyọ̀ aláàrọ̀bàrùnmá láìlá pẹ́tàná sọ́ọ̀lẹ́ha lánàkọ̀ọ́nà mìíràn sọ́ọ̀lẹ́ دنيا وان نفع قرتن دعوا الله دعوا الله ربنا لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين دعوا الله ربهما إذا نسي نيرات تمولي وبو أمولي أنا مو ينيني أمولي أنا مو ينيني لئن آتيتنا صالحا لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين الله يزعيني كجنا ناني الله يزعين لك يا أما لورم لورنا ضعين لنكونن من الشاكرين إذا إلا أنا ما شاء الله يوم ìwà iná náà máa ṣàbọ̀ ìwọ̀n ó mórí yìí ìjọ náà ìrẹ́lẹ́sẹ̀ náà máa ń tẹnu púpọ̀ pẹ̀lúra òkí láàfíà àwọn ìgbésí kújá náà náà ọ̀bọ̀n ọ̀rọ̀ yà náà ọ̀bọ̀n ní ọ̀bọ̀n ní sọ́dún èsì o ọ̀rọ̀ لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين ما آتاهما صالحا جعل له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون فلما آتاهما صالحا أمري كي جون من أزيد شوما دابا شي جون من جعل له شركاء فيما آتاهما أمري أوكي ولا سيدك كويني مغني ده يا شاهي لي يونو أمري إني na يونو أمري أنا ما أنا أتومري أنا ميوا أمري أنا كني أتوبون ìjọ ọkùnrin máa bá ọmọ máa dúró máa ń dúró máa ọmọdé náà kókó ọmọdé náà kókó ẹ̀yìn ọ̀rọ̀ náà kọ́ ayé ìjọba anáwó máa nà yàn bá káná wọ́n yẹn náà yẹn bá ọmọdé náà kó gbòòtsó dé ọmọdé náà wòtsó lọ́fíà dé ọmọdé náà wòtsó slọtị otu omorili ẹ̀rẹ̀yí ṣúlọ́ kọ̀nàmì ọwọ́ àyàwó wà nílẹ̀ ọwọ́ àrẹ́sì ní ozi tẹ́ ẹ̀rìdó lọ́rẹ̀ká àyàwó wà rẹ̀ kẹfẹ́ ẹ̀wọ̀n wẹ́ sí ní ozi tẹ́ àmọ́ olóòrẹ̀ká àrùwá òzèká àrí eré eré ọmọ ní ẹ̀sì kẹfẹ́ sí ozi nù olóòrẹ̀kẹ́ sẹ́yìn túmọ̀ àwọ̀ ó dìrì èyàn sọ ní olóòrẹ̀ ẹ̀wọ̀n náà sí rẹ̀ ha ẹ̀wọ̀n náà yàrá káwà mí súnà wanyanwuka umane genda ala agokogo kakato alhamdulillah ba ko muri yawo mare masiya to to muri eh kawen ki wa hono de kanu me ka ka che han che ko han alhamdulillah ba ko muri yawo mare masiya to to muri e. ni kama kaun ni kai ojono muri sini ma era hanori kama anu amira hanin rin eh eh ló kú sọ́rí ẹ̀ káàrí ọgọ́rùn ṣùgbọ́n ẹ̀rọ ọ̀tá ṣùgbọ́n tó wí ẹni tó lọ lè kẹ́ àrùn wọ́n ọ̀ṣọ́ pẹ̀ ẹwọ́n mú yẹ ẹ̀wọ́n yíwá ìtọ́ ìṣújẹ ìṣújẹ pẹ̀ àmọ́ ní kí ọ̀rọ̀ wọ́n wọ́n wọ́n ẹ̀yẹ wọ́n ẹ̀yìn túmọ̀ ilé wọn wà sí yòlì jẹ́wọ̀ ọwọ́ sáàbò orílẹ̀-èdè ní sọ́rọ̀ alhamdulillah òṣèlọ́pọ̀ sọ́lọ́ alárọ̀sùlillah máa kó mórí àwọ̀ ayọ́mọ̀ mórí ọ̀rọ̀ ihò mórí òtún tó mórí ẹ̀wọ́n ni jama irihu jim onóborí sí ìnima ọ̀nọ̀rí ahmadin abọ́nọrí mahamudin abọ́nọrí sayidin abọ́nọrí fatiman àbíkọ́ọ́mà zainab àbíkọ́ọ́mà salma ẹ̀dẹ̀ẹ̀dẹ̀wẹ̀ tó máa ní nọ́ọ́ sokataren akosaretɛhɛ akika wɔn mpaata abamoto yi isɔɔri anyi kɛbaare na ɔnyere a ɔnyere yi ìdè dɛ nira pɛtɛ nira ɛhyɛ dɔ kata omure yaliba omure omo yalibarika ata suna yi ɔta suna tiɛ tiɛ omure yi wala suna atahuma saliha jala lahu suraka. فيما آتاهما فتعالى الله عما يشركون ده يلا من سنة أنا قد يومي ده ليه كسا olóòmù tere tere tere dákà sẹ́ni náà rẹ̀ òhìjẹ̀ hìjẹ̀ ní ẹni mẹ́rin ìfẹ́ tiẹ̀ àkàwọ́ ẹkọ òhìjẹ̀ hìjẹ̀ dì àkọ́fà ń torí kò kì í wá. ní ìhìjẹ̀ hìjẹ̀ dì náà ẹ̀wọ́n ní ìhìkú ilẹ̀ ló ewu sáfà jẹ̀dí ti yẹ́ rẹ̀ rí àwọn ọ̀dọ̀. ọ̀nà léwu máa ń tà àrí ìjẹ̀dí ìjẹ̀dí náà náà ní kẹ́nà àmì ẹ̀nà ó pò mórí àwọ̀ sílọ́kì tó mórí nìní múlẹ̀ ọlọ́wọ́ àbáyá ìnìní lọ́wọ́ àwọn ṣẹ́fọ́ ní tèé òwò oyè ọ̀rọ̀ àmì kẹ́nẹ́kẹ́nẹ́ ló wọ́n ẹ̀rọ yí bẹ́ẹ̀ kẹrẹ náà máa hẹ́wà nù ẹ máa máa ojú náà wọ́n ma ọ̀nà sáà máa ẹ̀ o wọ́n kò nìyí الله عما يشركون عما يشركون أمريك جنون ما إذا يجي يجي بآدم وجنتنا ما سما جعل له شركاء فيما أتاهما dọ́kùpá aṣẹ́hìní ẹ̀nà ọmọrí ilé ìzọ́sí ẹ̀nà ọmọrí ìmọ̀ fata alọ́ọ̀ọ́ àmà ẹ̀ṣẹ̀rẹ̀kọ́ ọmọrí kúnlẹ̀ bàbá mi ẹ̀wọ̀n ọmọrí yìí ẹ̀yẹ́ níbi adọ́mà aṣọ́hìní ẹwọ na ọmọ yìí yá mi sọ wọn kánú múlẹ̀ náà wọ́n báyà yìí àdìsọ ntọ́ mọ̀rí sọ̀rọ̀ sọ́lọ́ máa bẹ́ ká yìí àyàn lórí níbi tó ntọ́ mọ̀rí yìí lóṣù yá mi jẹ́ ń wúgbé tó ntọ́ mọ̀rí yìí dọ́ntọ́ mọ̀rí sọ̀rọ̀ sọ́lọ́ bá àwọn sọ̀rọ̀ ká àtòhì bó iṣẹ́ wọn náà níwé sí rẹ̀ kọ́ lẹ́nà àmì àrọ̀sọ̀lọ́lá bọ́kà ilé wọn tó mọ̀rí yìí olóṣìṣẹ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ máa lọ́ka yẹn tó wọ́n ní ká àhábàkàlọ́ kama òhèbò òmùrí àlọ́wọ́ òṣìṣẹ́ wọn tó mórí à ń kọ́ ni mèé sírí orí àmà àdúrà ọmọ ẹ̀rọ màá ọba náà nyẹ kó yẹ iwe tó mórí òrè lérí òrè lérí ìdọ́mọ́ mọ́ ọba náà bí náà yẹ àtẹ tó yẹ àtẹ bá sábẹ́ mi. ọtọ́ mọ̀rí yẹn tẹ̀lé ka alaka máa ní sẹ́mẹ̀ ọlọ́run lére bẹ́ẹ̀ ni ìsà tẹ̀lé wà kẹrin tó mọ̀rí kẹrin tó mọ̀rí ó jẹ́ ọmọ lèrè ìwọ́ àgbẹ̀ wà lọ oòrùn sọ ó jẹ́ ọmọ náà sí tó mọ̀rí mi ọtọ́ mọ̀rí mi rẹ́rà dànù lọ́tọ́ mọ̀rí dọ̀kẹ́ náà

ló wá sí mẹ́wọ́n mẹ́wẹ́ èrè dáyàwó ìdílé ká àkùnjẹ ní bàbá ọ̀dà rú ẹ̀yìn àríká ọmọdé ilẹ̀ jù tútọ́ ní tẹ̀wọ́n ọ̀nà jẹ́rú ní àjẹ́nà jù dẹ́yìn ká ẹ wàá bá dá ilé fún ìkì yàrá dẹ́yìn ká wíì tí ọkọ̀ jésù ní àjẹ́nà kọ́ máa ń lọ àjẹ́nà ọ̀ká adágbó ọmọ èyí àrà kéré níbi ilé ilé ìwọ̀n náà sọ̀tún tó mọ̀ nínú bọ́mọ̀ ọlọ́mọ náà ń dọ́ka yára bí yàrá ẹ̀wọ̀ níbi ọmọ yìí bẹ́ẹ̀ni ẹ̀sìdẹ́kù ní ilẹ̀ bábìlì jẹ́nà ọ̀dọ́ mi dá mi náà wúlò zà jẹ́nà olóyè mi yìí bọ́ọ̀ náà yìí fàyàtọ̀wà làwọn àgbọ̀ ìlẹ́yà dọ́tọ̀ mọ̀sálọ́lọ́ sẹ́lọ́m dọ́kà yìí fàdá kànáka ó mẹ́ kọ́ lọ́sí wọ́n yìí àárín òmùlí ọ̀rọ̀ àwọ̀ mẹ́rin òmùlí ọ̀rọ̀ àwọ̀ mẹ́rin ọ̀rọ̀ náà wọ́n yẹ máa jọ asọ́kọ̀ọ́sọ́ àṣà òní sùúrù ọ̀sọ́dọ̀ ọgbẹ́rì ọ̀sọ́dọ̀ agẹ́tẹ ọ̀sọ́dọ̀ ìṣíríkù ká ní sọ́mu yẹ́ ẹ̀sìn lọ́nà ọ̀mẹ́ ẹ̀wọ́n ní pìkì ẹ̀ sọ́tò tó mú rí yìí ẹni ìrẹ̀zì ìrẹ̀zì pàpà olóbi wa ní pírọsọ́ọ̀mù ẹ̀rọ náà máa àbí pírọsọ́ọ̀mù àná ìrẹsọ́ ọmọ ni ìfìyàrú alùpùpù sọ̀rọ̀ ọ̀rọ̀dúnrún èsì kò wò ní yọ ọ̀rọ̀dúnrún èsì ka ìwà yí dòwò ṣe dòwò mo sí yìí dòwò òní yí zamẹ́tẹ̀tẹ̀ zamẹ́tẹ̀tẹ̀ àfúnà onye na okporo ọdịn orogboro ọdịn ịpọnọ nwere resọs juwe nime abarịza ya ọdịn orogboro ọdịn alụkọ ọkụ ya ọdịn ẹdịjẹ nnukwu ọdịn ẹrị sílẹ̀tì ojú ọmọdé nínú oríjọ́ lọ orí orí ọdịn ọmọdé kìí sáà bẹ́ẹ̀ lórí ọ̀sẹ̀rẹ̀kọ̀sẹ̀rẹ̀ káà bẹ́ẹ̀ lọ́wọ́ ọdịn zamẹtẹ ìdẹ̀yẹlẹ pàpàpà olórí ní fúlọ́dà bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ẹ̀wà dá àdámọ̀ mọ́nú àná yìí ọmọdé olùjì àkókò mọ́lé ọ̀ka yìí fọ́sọ̀lẹ̀ ààtò fọ́sọ̀lẹ̀ ààtò ààrẹ̀tà ààrẹ̀tà tó ń hẹ́pì bá òlẹ̀lẹ̀ wáyé lè máa hàbẹ̀ ọ̀rọ̀ fọ́sọ̀lẹ̀ ààtò ó mọ̀ yìí ọ̀ka ẹ̀nà náà ìzà ẹ̀yẹ náà ìzà ẹ̀mẹ̀mẹ̀ yẹn mẹ́rin kẹta ọ̀mẹ́fà ọ̀tọ̀rọ̀ àfẹ́fà ọ̀tọ̀rọ̀ ìwà kọ́mẹ́fà ẹ̀mẹ̀ yẹn mẹ́rin kẹta ẹ̀sọ́ àsọ́mọ́rí dẹ́sọ́ àsọ́bẹ̀lẹ̀ ẹ̀sọ́ àsọ́mọ́rí dẹ́sọ́ àsọ́bẹ̀lẹ̀ حفظات للغيب بما حفظ الله. Nẹ́nẹ̀ fẹ́ ní ewèrè ní ọmọ mo ní kìsẹ́rẹ́ omuli ne bɛbɛ ne seere wɛrɛ ma dɛbi ne si seere ewɛrɛ ma omuli te seere ne ka ebi sɛ ne e ne seere ewɛrɛ wa ne ne seere hafiza fɛnɛ nkɔyi ima hafiza wɔ omuli ɔkɛ ɛnyɛ ɔnyɛ nɔɔ ɛzan sɔtɔ ntomuli mi anabai muhammad sallallahu alaihi wa sallam ọkàwé tọ́mkàwé mọ̀rọ̀kọ́tù ilẹ̀ àbẹ̀yìn anyọ́mẹ́ agobi ifeoma anyọ́mẹ́ lijamaleha agubizogam wọ́n màmíha agubẹ́kẹ̀ham kọ̀nyẹ́ nọ́nọ́nọ́ nyẹ́kẹ̀ ẹ̀ ẹ̀ nyẹ́gu ọ̀họ̀ bọ́ọ̀yọ̀ wọ́n lè ha sàbí ha ọ̀nà rí indian àbíkú ọmọ ẹ̀pà ọmọkùnrin wọ́n lè ji ilé ha ààrẹ ìyẹn ni àdúrà ẹ̀ka ló ń tó mú dídọ́wọ́ àgbà rẹ̀ sọ nìkan yìí fàbífàb nígbà tí dì na mọ̀ gbọ́rí yé wọn ọ̀ na ṣọ́gbọ̀ yé wọn ọ̀ rẹ̀ ìròyìn ẹ̀ tí wọ́n gbọ́ máa ń yá ẹ̀kẹ́ tari bàtìyàdá waka asuro sie sɔntɔ muri aka ɛdana ɛwɔ eh, kadi kemi abana abanaba anadɔri kadi bi wusɔ ama abɛnɛ oyi sɔ kadi yan ɔnya ɛkɛ ɔnya ɛkɛ hɔrɔ ɛwɔ ɔnya ɛwɔ nyɛ ɛkanabɔ báyɛ kɔ ɔyɛ nani hɔrɔ ɛwɔ ɔsi tɛmɔ ɔnuma abɛnɛ ɛmɛni ɛtɔ n'omi yɛ n'enya ɛkɛ vamama vamama sɛmɛ nya ɛkɛ dɔn na ɔnya ɛkanaba kọ́nà wọn bí i òmùrí ọlọ́wà kọ́ ajé rẹ̀ ó ka ẹ̀ ẹ̀sẹ̀ náà bò ọlọ́wà ní àìkẹtẹ̀ ní ọ̀rẹ́ fọ́ ìlà sọ̀tún tó múrí ni wọ́n wọ́n múrí àká ìlúkọ̀ rẹ̀ ọ̀nà afẹ́kẹ̀ wọn mú ṣe rí káàtì wọ́n tá ààrẹ ولا تنكروا المشركات حتى يؤمنوا ولعنة مؤمنة خير من مشركة ولو عجبتكم ولا تنكروا المشركين حتى يؤمنوا عبر مؤمن خير من مشرك ولو عجبكم أولئك يدعون إلى والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون ولا تركوا المشركات حتى يؤمنوا ومريكا أسمع أني كافرين أسمع أني كافرين أكدوا أرى أنني أقبح كان دون تمر دوا ذا على سنكاي fagfar bizati dini reka ye na magori ye nwa na shogo ye nwa hore biro ina tuwo na nya heke tari batiyada wa ka suro siye wa ka asuro siye aka na sọ́tọ̀ múrí àká ìdáná ẹwà kàtúkè na yọ àbánáwà náà rẹ̀ kàdídé hùsọ́n àmà àbẹ́nà ó ìtọ̀ kàdíyàn onyeke onyeke hurebo ode onyeka nabo bae ko ina ni hurebo ozi chama oba bene emanye to no mu yebe nyeke mama ma mama ma chama nyeke do no onyeka naba kono bana guru omuri ore wa kwa jere o kai eh esene ego ore banya nyeke tụọ ya re faila sifatu to ne kuma muri ولا تنكحوا المشركات حتى يؤمن ولا تنكحوا ولا مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكه المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو واجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون wọ́n lọ́tẹ́ kí wọ́n mú ṣirikẹ́ àti hapta yomin ọmọdíkà yìí asúnmọ̀nyí káàkiri nìyí asúnmọ̀nyí káàkiri nìyí akẹ́ẹ̀dọ̀ ọ̀dà mú ṣirikẹ́ àti ẹnìmọ́ mi ṣíríkù wọ́n yẹ nínú ẹ̀dọ̀ ọ̀hún ẹnìmọ́ mi ṣíríkù káàkiri inú yẹn mẹ́ ọmọdíkà sí na yẹn wá akẹ́ẹ̀dọ̀ ọ̀dà omori ọkaye aweri orihi omorihi nonyene amado ihe o bọmọrihi ọdẹnẹ sá ọrụ bakọrihi ọbi ekuku bi ewu omori ike n'ọrẹ mọrihi ọrẹ yẹn ọlọrẹ mọrihi a bọmọ nye na dọọdọ o dọọdọ ọdọ nye iman omori na anabi wọlọ batikom onye onye na anabi ha na e,

káàkiri òóse káàkiri ọmọ ọmọ náà ọba òní ní dúwé lọ́dà á àbàbá ni ahẹ́rí mọ́tò ìrọ̀lọ́mọ́ síwájẹ̀ ahẹ́rí ilé ìrọ̀lọ́mọ́ bà owó kàyé ọrẹ́hẹ́ anadọ́yọ̀ ní ọmọnyẹ́ òṣùwọ̀n bàbá

ina bere ne ne ma mi jodo na na ni rere ni kai islam o so le tite koko muri onoro onye nwunye mi bobo anabo nyene ama bobo anabo noro le nyo koko muri onyene ara mo bi eyi so bi sọ́tún tó mú ni. tó ọmọnye na okwu omori anadọwula omori vaasị nwanne ya ọ omori na dọ ọhụrụ na tinaz janna n'ọhụrụ na mmiri egwu akakọ ọrịa anyị n'ọrụ tụrụ so ee ama ọrụ ime na ọ na-ejere omori ọnụ ọma na gwuo ka ya ọka akọ na ọyị okwu omori ịnọnye na ọnọ nile n'ọna ya

Africa yi onye na onye na na ọ onye na ọ na na aza ọzọ na na anyị ọrụ anyị na anyị oyiworo anyị na abụrụ ojoro ehe ahụ nkpọkpọ na sị m akanye ebe ọ ịba abụọ wọn asokwa ọmọdé akanye konyere onye ama ebe akanya aheke ọrụ kanya ebira na edo ehi tinye ọyọ bụ ka anyị nyere abụọ ọtụ onye na onye dị etere na mada anke ahụ nyere ike ya ọrụ oke bire mmiri ọma ara ama ya ọrụ ni bire na bụ inú omori mi mẹ kún ẹnẹ ẹtọ àbẹ mi àgọ ìka amára rẹ yín náà gẹgẹ àwọn omori rẹ jẹ kún ẹnẹ mi wọn bẹ bẹrẹ mi rẹ wọ bọ ya. dẹkùrọ ọ̀nà ni wọn sọdọ kàyé afọmọ yìí nà ṣọ́ọ̀ fìlìyẹ́tì wọ́n wọ́n fìlì kẹsàn-án mi ọ̀gá ìrùmọ̀ bìí. ìjì ká ìbírí mi ni ìjẹ́ yà á kàákà màmá ikú ni mi fi ìjì ọ̀nyẹ nẹ ẹyẹ omori yìí ìjì ẹ̀yẹ nẹ ẹnu omori yìí mà ìmà láàkẹ́ nìlẹ̀ yẹ lọ́mọdé kà ó ní kàkà ó nọ ní kàkà yẹ ọ̀bí kẹ́lẹ́ òyè sílọ́tì ojú omi yìí ọ̀rí pẹ́lú ìyàní ìjà àwọn ní kàkúrẹ́ká owó tí lè sọ́gbà ìrìnàjì ìjà àwọn sí àmà eh, a yẹ tẹpọ ayé ká ìrọ̀ ìrọ̀ náà ṣé yẹ tẹpọ nínú ọba mi náà àti dùdú láàdì káyé sàkéré yà máa jẹ. sílẹ̀kì tó mú rí mi. àní kò rán àná mẹ́ka. ẹ̀ẹ́ àwọn ọmọ mi kàwọn yẹn náà ya. ilé kò kò yẹtẹ wọ́n kò ṣèyẹ ní ó kó mórí wáyé ọ̀nìyàn ibi káwí ti dẹ́ mọ́tò lókò mórí ẹ̀ dárí ẹ̀ àrígbó ọmọdé ìkọ̀bọ̀bọ̀ ọdẹ mọ́tò rọ̀ lókò mórí ẹ̀yẹ nẹ́dẹ̀ ẹ̀ dárí olúwèrè ọ̀rọ̀ ọ̀dẹ̀ kanúbọ̀bọ̀ olúwèrè anúbọ̀bọ̀ ẹ̀hẹ́ tọ̀ yíyan àmọ́ màsúwúrẹ̀ àsúwèrè kàjú iṣẹ́ ọmọ anamúbọ̀bọ̀ àpúṣọ́nà ọmọ àwọn àgbóríkà ìrọ́lẹ̀ yorùbá ni kò múlò ṣe lè títẹ́ yẹ̀wọ̀n ọ̀rọ̀ kàwẹ̀lódé yọ́nyẹ́nẹ́ anáwà ní pọ̀pọ̀ wọn àgbókì wìláyà ìjọba inúbẹ̀rẹ̀ yọ́yà ojú ẹ̀fà ọ̀rọ̀ èyí tó jẹ́ inúbẹ̀rẹ̀ yọ́yà ẹ̀wà dá àkẹ́kọ̀ọ́dọ́nà ọ̀dánú ìsìkà ọ̀sọ̀sì jùlọ náà ni dọ́ọ̀mà ìjẹ́ mẹ́mẹ́ islam islam nation is talk

na ọhụ na ọsọ ka ayekeka onye na ọsọ asọba ndị papịrị ile wee onye na anụ kpọmụrụ wee roze ya nkpọmọ wee roze gị ka adịghị ndị papịrị ọmụ n'ọrụ ebe ọgbọ mmiri na ka esi nesi ya ike kwụrụ ọdịdị nesi ya ka ọbara na nye amị ebe ọgbọ mmiri kaka ọ na ebe na ntụ ka yẹnyẹ mẹ́rin ni ánkì ẹ̀dí ìzọ́ ní kẹsàn ọkọ́sálà ọba wan òsìlẹ̀ ẹ̀yíṣẹ́n dọ́ọ̀sá sọ́fà amákẹ́wì rò kẹyẹ àìkọ́nọ́nọ́rọ́ àmì ọ̀nà vọ́ọ̀nyẹ̀ mi àìkọ́nọ́nọ́rọ́ mi àmà ọ̀bì mi ẹni wẹ̀nyẹ na ọ ọ̀rẹ́ mẹ́rẹ́ vẹ́ẹ̀ o ọmọ bàrí yìí mẹ́rin na ní kẹyẹ omi náà wani wani mai yi wani kayo ina kai kiyama ba ba ba ina janna do se do ina jahannama e konoro obo nyi ne bobo nyani lati to muri ni mure na bo a ya ni dizoma na ni alali anyonye ne okwo muri ni obi ba kanyo no na mere nwa no here orere a anụbọmanụ kawa anyị aka bọrọ adị islam aka bọrọ adị islam amaka àwọn onye ọdọ ẹwọn mbọbọ na pinne ewu imi ẹkùnrin ní àka òkú wúrí ìkẹtẹ ẹwọn wọn a mẹ òkú wúrí na ẹnẹ ẹkẹ ní èrò ka na ya ọrẹ nye nọ islam a ka ọmọ ya àwọn tọ́ntì kìsìlámù láti ojú ọmọ nínú ọmọ mara káwọn sọ ní ìdò anáyà ìlú sọfíyà anáwọn ní bàbá kòkòrò ọdún tó mọ yìí anúmọ̀ bọ́ọ̀lù amátó tó mọ yìí yọ bọ́ọ̀dù islam ẹni bàmbà bọ́ọ̀lù rẹ̀ kẹyọ ọ̀rọ̀ àwọn islam ló tó mọ yìí yọ bọ́ọ̀dù islam ló tó mọ yìí yọ múlẹ̀ mẹ́rin ò amma wuri ke ra ha ya da ne rasu mala da rasu da ira ma ne rasu am asman ka ko ama an amarji ko horo wuri ba ya ne boro do bujo ila islam ni yiku kai e wona ro na no ẹwà kàkọ́ nìkàyè oríkèyí adọ̀nìrọ̀ yí ọmọdọ́rọ̀ àmẹ́kọ́sí ka òjò gbòòrò ẹwà kàkọ́ nìkàyè ayé ní dúhà àwọn òdúhàn àwọn òdúhàn àwọn ẹ̀nà yìí òdúhàn ẹwà kàkọ́ nìkà òsì rí ka

ibi ìrẹ̀lẹ̀ lọ́lọ́bà ní tó ọ̀rọ̀ sún kàmá àmàmì àmàmì àmàmì lọ́kọ́lọ́ ìrẹ̀ ìkàyẹ tẹ̀yọ̀ lójú ọmọ bọ́kà yá mìíràn mọ́mì ní ẹ̀wọ̀ mìíràn lórí ní ọ̀bùkọ̀ mòrì lẹ́yìn rẹ̀ ló lójú ọmọ ní tó ọ̀bà mọ̀rọ̀ sún slọ́tún tó mòrì yìí nípa ìmọ̀ àmọ̀ bọ́kà ìndè ayé rẹ̀ ló lójú yìí tó ọ̀bà mọ̀rọ̀ sún ìrẹ̀ ìrẹ̀ ló lójú yìí tó ọ̀zámà ọ̀bọ̀ n'ogbòrò ìzẹ̀rí pàkún náà ọ ọ̀nà ǹdọ́kẹ̀ ẹ̀hẹ́ ẹ̀wọ̀bẹ̀rù mọ́mìnì ọ̀zá mọ́ nyàmì dọ́nyọ̀ ọ̀nyẹ́ mẹ́kẹ́mẹ́ nyẹ̀ nyẹ́ hàn ọ̀nà ọ̀nà nyẹ́ bá na mọ́mì yọ. onye àṣẹ ìkẹwàá lè dírí yíṣẹ́ òun àṣẹ ìkẹwàá lè dírí yíṣẹ́ òun yíṣẹ́ ìkẹsẹ́ ní ọmọ àwọn òfin ìkà kọmọ lọ́sẹ̀ ẹ̀ ọmọ ọrẹ̀rẹ̀ ìkà anáàlùm kí sósì ọmọ ẹ̀rù kò ní ẹ̀mẹ́kẹ́lẹ́kẹ́ náà ọ náà wọ́n nwere hẹ́ bẹ́ẹ̀ lọ́ọ̀kúnyẹ nwere títẹ́ ìjẹ́ ìkèrè ka onye mọ́mọ́ na ọyọ̀ gbanye ilẹ̀ kùrámáyà àbílùkùkù kùrámáyà ọ̀rọ̀ àti ìbílú di ẹ̀rọ gẹ́gẹ́ wé rí sára nọ nwere ya anyị ka zamọ onye na-anara ahụ nye ojii zamịa súnmọ̀nyíkẹ́ni ìrẹ̀lúpọ̀ wọn nìkáyé wíìrọ̀dẹ̀ ojú ọ̀rọ̀ yìí rẹ̀ kọ́nyánì wíìrọ̀dẹ̀ húrẹ̀ ẹ̀kánà kòórè ló àbọ̀ta ní ìjọ agbókò mọ́rí wọn kàkàyè wàlá takùtùlù àwòládàkùn kọ́ṣíọ́tà ìmìlá wàlá takùtùlù àwòládàkùn kọ́ṣíọ́tà ìmìlá kà نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطئا كبيرا أمري وكر أسوي جونني جزاما يكي سمع سيطان صواري نحن نرزقهم وإياكم أمري كان أنا أمري أبا نجيهم tẹ̀wọ́nìní ìjẹ́rì náà ló múrí àmẹ́ ààwọ̀nì náà ló múrí àmẹ́ ilá kọtíláwọ̀n gánà kẹfẹ́ àrùn kẹfẹ́ rọ ọmọdé kàmú kọ yóò وجي وني كان ختم كبير يين يوبا نيوبن راو يراو اين حديث عن باي محمد صلى الله عليه وسلم اه وذاك اي ذنب اعظم هنا دا هنا دا مو ينزي دونت وري دوك الشرك بالله ويس سبيل مريته دابا وتا نك هنا نا جاسا دونت وري دوك حقوق الوالدين دابا لي ري جنا نورادان دونت وري دوك هنا نا جاسا دونت وري دوك ان تقتل ولدك خشيه ان يتم معك او دي كان وجي ابو بكر يكاي ọba rẹ̀ ní sọ́ọ̀rẹ̀ ọba rí inú gbọ́ ṣàtúntò rí mi inú rẹ̀ ìgbà ọ yìí tó ọ̀dọ̀ nìrẹ̀ so ọ̀dìkà yìí láàbá yí àbá yí ràhùrà ẹ̀rọ ló ṣe aláàbá náà iná aka ní òrò sẹ́wù wọ́n mi ṣe àbà wọ́n pẹ̀lú ṣẹlẹ̀ ìlú ọmọdé kò ṣẹlẹ̀ òhun lórí ètù ọ̀sán nínú ìrẹ̀ ìrọ̀nà náà ni ọ̀yọ́ lè ọ na kàfẹ́ lè guko bɛ hadi tun tɔ mɔri sɛbɛ sɔlɔ ka ye ama sini ka ɲɛ ba hinɛ wa ne ni ɔnu nulu sani bɛ wura eh dɔn ɔnu sani ma wa nɛgɛ bɛ ka ka bisimila allahumma jannibna shaitana wa jannibi shaitana ma raktana dɔn ma ni ma dino nɔnɔ ani ba wa ni ka ye ɔnu sani ni ma ma hɛ الله بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله ما سنه يوم ريما يوم ري نبا سجن ذي

ama asɔnna maa bɛrɛ pataki ne ɔ wɔn na la ni na na ɛbɛ eh, nye ɔyɛ gara na ɔlɛ ɛɛ na ɔyɛ gara gara na eh, ba ne ba ɔbɔ yɔrɔ yɛ bɛrɛ ya ɔta na na mɛ ɔlɛ kò ni nimi bó ti wọ́n àkùsẹ́ jẹ́ àbà hó lóòsẹ̀ lọ́ta máa ń kí kàdúrò náà káàkiri ló kọ́ra nù inú sọ́tún káàdì ilé àkàkà wàzùkọ́ rọ̀bákà ìlànà sí ìta wàzùkọ́ rọ̀bákà ìlànà sí ìta ọkà yìí anyo ni yaye ino itama no muri mawe ka tama i yaye no mawe ka tama i jiju wa tama i ka min hada rashada jiju wa tama ka ono se pai kai we ya o ka ka bismillah do wa rasan wa tama i wa ile to tama i ke ka ọ̀rẹ́ wata orí wọ́n rẹ̀ sí mẹ́ta kó sọ wọ́n tọ́ máa yìí ó tó mú aka bismillah ino yiman ọ̀rin ní umezete múlẹ̀ náà wọ́n wọ́n yìí inú rẹ̀ rẹ̀ sá ọba nọ tó wà bá nana mọ̀ rẹ̀ so ọ̀rìkà omi àkíkà ni àkíkà ọ̀rìkà ọ̀rìhìn so padà ọ̀wọ́ inú yà náà tọ́ ẹ̀kọ́ ìhìnbà anamozi lówó ẹ̀zẹ̀kọ́ yà النبي محمد صلى الله عليه وسلم أكاد لهم ونكاك تكون غلام رهين أو رهينة بأقيقته أكاد بجمع أما أو إيه؟ يا رسول أنا أنك أسوشوالي سوري يصفنا وركاوه يا تفضل أنه اليوم السابق أما وصفناني يا يا ما تقول همبا أنا ما ويهلك رأسه dáa kúrẹ́ sọ́nà èèyàn àwọn kúrẹ́ sọ́nà dáa mi wẹ́sìlẹ̀ dáa mọ́ ẹ̀wọ́ para ìrẹsọ̀nà náà rí ló ṣe wọ́n pàwọ́ iná kẹsì ló sinmi sọ́dàkà tó ṣe wọ́n pa náà wà rẹ̀ lè ọmọ afẹ́ nana akózi ìrẹsọ ẹ̀yára e mi jẹ́ma káwọ̀ wẹ́ẹ́ bá e kásì yà máa sa àányà náà akózi ìrẹsọ ẹ̀wọ́rẹ́ ẹ̀yẹ́wọ́ mi. wọ́n wẹ̀ máa mẹ́ ilẹ̀ họ́pọ̀ ní wàhálì àwọn one hundred naira note ẹ̀kẹ́ yọ ní hundred naira anákàó àwọn anákàáyé àárẹ̀ bàbá náà anákìtì ẹ̀rí ó kàtà ní ibà ahọ̀ ṣọ́ọ̀sì mọ́ náà ní ìgbà ẹ̀kọ́ ẹ̀rọ so ilé òrètù tẹ́lẹ̀yà lórẹ́kọ̀ lẹ́wọ̀sẹ̀ kú ẹ̀ ilé òrètù lórẹ́kọ̀ ẹ̀wọ́ pẹ́lẹ̀ ọ̀rẹ́ kú àbẹ́yà náà ẹ̀ ìrẹ̀kẹ́kẹ́ náà rẹ́kọ̀ àbámdókọ̀ lóòrọ̀ ṣẹ́wọ̀ ẹ̀kẹ́ náà osùnàlù sadaka slọtun tó múrí mi àbẹ́sọ̀ ni mama yìí nẹ́wọ́n sábọ̀ yíyọ́ nọ́mà bẹ́sẹ̀ ẹ̀yìn nẹ́wọ́n sábọ̀ yíyọ́ nọ́mà sadaka amadu ọmọ pa ọlọ́wàárí ọrụ pọnà kàyé ọrùn mẹ́rin ọ̀bẹ̀ lóòmẹ́ ọ̀rọ̀ ya lóò mẹ́ omori ọ̀rẹ́ ọ̀pọ̀nà lọ lábẹ́ múlẹ̀ ẹ̀mọ́gbọ̀ ọ̀gá yà yìí ọ̀sọ́ ni èyí nílẹ̀ ẹ̀dà olóòjì yìí trọ́dà mi olóòjì yìí bí ọba kọ ẹfẹ ẹni rẹ lọnà ní nyẹ tó ọdọ n'ọrọ nyẹ nìrẹ so ọdún ká anyi ka kozi rẹ ba anyi ka ọnyi okozi rẹ wa amáwọ ẹni rẹ lọnà náà ni adáwọ ìzì ẹrẹ fún agbókàdá ọbẹ dọ̀sí sá yọ bí rẹ wọn nyẹ ni lọsí kozi ọmọ mẹ́mí inú rẹ̀ ìtọ̀lọ́k ìjọ mórí ọmọ ọgbọ́n sànà ọbọ dèédé ìṣe ẹ̀yọ́ bá hóró ẹ̀wọ̀ ni ọbẹ̀dẹ̀ pẹ̀rọ ọ̀nà pòròdó ìgbòsí ọbẹ̀ sọ́dí ma ìdánwọ́lẹ̀ táwọn ọbẹ̀ sọ́dí ma

yìí lójú lóòmúrí ọmọ tẹ́lẹ̀ kọ̀ ààrùn bẹ́ẹ̀ káàkà yẹ dẹ òrí ọ́ ẹ̀wùrù sí wọn wọ́ ẹ̀wùrí ọ̀ká ẹ̀tọ̀ lóòrò kó sí báyọ̀ wọ́n ta sáré tó ń dé ọ̀rọ̀ eh usiwe sono kaka usiwe ma adomo ahere ahe wenu katatizo fasa turdu lahu ukhra umurike wa ni shonye no sama anyo nkozi re bayo duwe sho tado kuja re wa wa in ta'asartum fasaturdu lahu ukhra amma si tole kasasu ya yori abedo kozi re ba abedo kozi re ba ama meki hadisun to muri yono na mu oni ama hono ye abu umama ye albahili oko no wo hudu to muri sallallahu ka ina no na sara Na yo no re no akare ya ni on to muri na tabonyaran daka akata bara asauna woro

don okultu ma laswat e ka na wa ne sabe da ya ka ni kai hada waw alin oso ni wuye uwizi ni rasa ni iji ni hibir jahannama e me ni lo on muri ko bi de le na hadan ana para hu don ni tu aza ana ọ̀rọ̀ ìbò ọdí náà ìbìyàwó rere máa ìbìyàwó báyìí kan máa bẹ̀ hàn gẹ́lẹ̀ mú dísì ìlú ẹgẹ́ dòrò ọ̀bẹ̀rẹ̀ mọ́ lọ́yọ̀ okúnlẹ̀ mímí báà vayan lójú chọ́kọ̀chọ́kọ̀ ntọ́mọ̀rí ọ̀kídọ́nìkà yìí ẹ̀nà rẹ̀ mẹ́lẹ̀ rẹ̀ dị ɗaka ranar ha ulayi lalina yi fitiru na kọbla sahi lata saunihim a sami wani ne kaka ina wa ramadan enari nori tuka enari ndị enari da yi na ọdụ da yana ọrụ da yana arisa yi nwere enyi lọdị ọ spọtụ ntọ dona huseni kai khobat don oto mi do kai don ka khobat al yahud wan nasara kanu baba ko kan bo wa iyo so iyo so wamme iyo ra dani ni je ke bi na wono iri ma wona aba ra me ke ba e aba wa antanu hori han lórí sọ̀rọ̀ nínú àmì dẹ́títẹ́ dẹ́títẹ́ dùmọ̀dùmọ̀ ẹ̀mí òtítẹ́ lẹ́wà gbà áhù dẹ́mẹ̀ ewúre ire dẹ́nu tó mọ̀rí kẹ́mẹ́sẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ aka ẹ̀ nka ẹ̀fẹ́ ni wọ́n sẹ̀rẹ̀ ka iná iná náà wà tínú yẹn mẹ́rin múrí ọ̀há ẹ̀họ́ rẹ̀ kọ́ sí ní tó mọ̀rí kẹ́dẹ̀ rẹ̀ lẹ́rẹ̀ wọ̀n mẹ́sẹ̀ ní pẹ̀lú dẹ́nu ọ̀mẹ́m na mẹ́mẹ́ mi tukì yẹtẹ́ ẹ̀nyẹ́ mẹ́mẹ́ mẹ́mẹ́ yẹ ẹ̀mẹ́ owó yẹtẹ́ dẹ́wọ̀ àbáwá ìrẹ́bàárẹ̀ dẹ́wọ̀ bá àbáárẹ̀ na mọ̀ríkà ẹ̀nẹ́fẹ́ rẹ̀ efe ayọ̀ ló ntọ́ mọ̀ríkà ẹ̀fẹ́ lẹ́fẹ̀ nyẹ́ emeka ihe na-etewe yi emeka enesike e na-ehụaba nesike na-ehụaba ekuzi emerebe ọhụọ nyara ọta ama mme ọbamaka erebe ọhụọ eta ọnere mme ahụ an erebe ọnebe anyị dị ohu ohu reba n'ohu etere n'ohu ogodo ọ na meketiri suzi

اللهم ارنا الحق حقا ارزقنا اتباعه وارنا الباطل باطلا ارين دي مغزديته ان لونشي نا يري تركو ونتو تبه agụbọ ejikwe ndị akara iskul nanene watu 82,200 naira nene omuri oshofu shofu tanu 100,000 ọ̀rí eh, seventeen thousand eight hundred naira dọ́ọ̀kú one hundred thousand owó àríyí tí yẹn wọ́n mi kẹwàá kí ni màá lè wá àṣeyàn tó one hundred thousand àti blue yà bẹ́ẹ̀ tó ọgbọ inú wọn mú rí oṣù oṣù ọ̀rẹ́ mi mú yóò fi pàrọ̀ wọ́n wù mí. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا اللهم من أراد بالإسلام والمسلم سوءا فسلط عليه سلطة قمت جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارجو كيد من أراد أن يكيدنا عليه وهول مكر من أراد أن يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء عائدا عليه ولا يهيق المكر السيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ الكرة وهي ظالمة إن أخذ ظالم شديد اللهم ارحم فإنك بنا الرحيم ولا تعذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا اللهم اجعل جمعنا هذا جمعا مرهوما وتفرقنا من بعد تفرقا معصوما ولا تجل فينا شقيا ولا مهروما اللهم اجعل جمن هذا جمن مرهوما وتفرقنا من بعد تفرقا معصوما ولا تدع فينا شقيا ولا مهروما اللهم اجعل جمن هذا جمن مرهوما وتفرقنا من بعد تفرقا معصوما ولا تدع فينا شقيا ولا مهروما برحمتك يا ارحم الراحمين يا كريم يا كريم يا كريم اللهم يا ذا الرحمه الواسعه يا مطلعا على السرائر والضمائر والهواجز والخواطر لا يعزب عنك شيء أسألك فائدة من فيضان فضلك وقبضة من نور سلطانك وأنسنا فرجا من بار كرمك أنت بيدك الأمر كله ومقاليد كل شيء فهب لنا ما تقر به أعيننا وتغنينا بأن سؤال غيرك فإنك واسع الكرم كثير الجود حسن الشيم فببابك واقفون ولجودك الواسع المعروف منتظرون يا كريم يا رحيم برحمتك يا رب الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا مقاما ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين باب طول العمر يا من بيد ملكوت كل شيء برحمتك يا أرحم الراحلين وألقنا بالصالحين يا فعالا لما يريد وجل آخر كلامنا بقول الله اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلوا على النبي الكريم